كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله كجبير تنبالو nípa ohun tí ẹ̀sìn Islam tó fi dá yàtọ̀ gédégbé sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń ṣe lórúkọ páwọn ṣẹ́ẹ̀sì eléyìí tó sì máa wà mà pé Islam lòdodo àti pé gbogbo ń tó bá ti ta kò tó ya pa sí kò lè jẹ́ òdodo títí láéláé Islam nìkan lọ́nà kò sí ọ̀nà ń bòmí àfi níbi ẹ̀sìn Islam ìgbà yìí nínú nǹkan tó tún mú wa mà bẹ́ẹ̀ òun náà ní pé tá a bá wo àwọn nǹkan tẹ́sìn islam tó kọ̀ fún wa láti ṣe a ó rí i pé gbogbo ń tọ́lọ́wọ́ bábá ní má ṣe àbánabi muhammed sallallahu alaihi wasallam tó ní ká jìnnà sí a rí i pé ṣe ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń ló ṣe léèwọ̀ fún wa láti ṣe nítorí pàǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún wa tá a bá kọ̀ láti ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní ká má ṣe àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fáwùjọ tá à ń gbé tá a bá kọ̀ láti ṣe ní tí wọ́n ní ká má ṣe bákan náà tá a bá tún wọ àwọn nǹkan tó lọ́wọ́ bá ní ká má ṣe á rí i pé ńṣe lọ́lọ́run ọba ní ẹ má ṣe nítorí pọ́fẹ́ fi sọ àjọṣepọ̀ tí ń bẹ láàrin ìwọ àtọ́lọ́run ẹlẹ́dàá rẹ kọ́ má bàa bàjẹ́ bákan náà ó tún fẹ́ fi tún ìwọ gangan ṣe lọ́wọ́ ara rẹ ó sì fẹ́ ti ṣe àtúnṣe láàrin rẹ àtàwọn èèyàn ẹgbẹ́ rẹ ẹ jẹ́ ká wo àwọn àpèjúwe tí ń bọ̀ yìí báyìí kẹ́yìn náà wàá bá wa gbé o eléyìí tí a mẹ́nu bà lónìí ní tó bá rí i pé islam ní ká má ṣe ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n ní ká ṣe ni àǹfààní ọba bẹ́ńbẹ́ ju má tẹ́sán islam wí lọ máa bá wa bá lọ. alákọ̀ọ́kọ́ nípa ntọ́jú ẹ̀mọ́ ìgbàgbọ́ ẹ̀sìn wa islam ó ṣe léèwọ̀ fún wa láti jẹ́ni tó ṣe é pé yọ mẹ́bọ mẹ́sìn ìyẹn jẹ́ni tí wọ́n máa bá Allahu Rabbil Alamin fẹ́ nìkan sorogún nínú ìjọsìn ọlọ́lẹ́dàá wa ṣe léyìí léèwọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé a ní gbé lọ́wọ́rọ́ fún gbogbo ẹni tó bá mẹ́bọ mẹ́sìn gbogbo ẹni tí máa ń pè nǹkan mí yàtọ̀ sí Allah gbogbo ẹni tó bá jẹ́ pèsèkúsẹ́ ẹyẹ ní ajáò a ní mú ní nǹkan eré pẹ̀lú rẹ̀ ìsìláàmù lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ ẹbọ kéré ni àbẹ́bọ tóbi mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún torí àǹfààní tiwa náà ni ká lè bá a sóríire lẹ́yìn ká lè sóríire lọ́kìyàmù ìsìláàmù tún ní ẹ gbọ́dọ̀ lọ sílé alágbègbà ẹ gbọ́dọ̀ lọ sílé oníyàwó ẹ gbọ́dọ̀ lọ sílé babaláwo kódà kó ṣe pa àfà ẹni ṣiṣẹ́ ìyàwó yẹn ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ wọn bíi ti wùlé òkèrè ma torí lílọ sọ́dọ̀ wọn ọ̀ràn ni ẹnìkan ò ní lọ sọ́dọ̀ wọn kó má pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ kódà kó ṣe pé nítorí bí wọ́n léèrè wọn ò tí ì dáhùn ambọ̀sibọ̀sì pọ̀ gbà àbò ní gbà ọ̀pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ tó bá lọ ṣèbéèrè kan àbí ìwádìí kan lọ́dọ̀ wọn. tí wọ́n bá wá jẹ́ pé ìwádìí tó tún lọ ṣe lọ́dọ̀ wọn wọ́n tọ́ lóhùn ni wọn náà bá gbà wọlé ó ti ṣe kèfèrí sèǹtọ́lọ́ sọ̀kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èèyàn sì ní ṣe kèfèrí sèǹtọ́lọ́ sọ̀kalẹ̀ fanabi kéèyàn náà má di kèfèrí pátá porongodo. Islam ó ti ní ká sọ̀rọ̀ fún idán pa àṣàṣì islam ní ká jìnnà sí nítorí pé gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ òun ò ní ṣoríire ẹni tó bá kọ́ nípa rẹ̀ òun náà ò ní ṣoríire àti pé iná pípa ọ̀ ń bẹ nínú ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé máa kó parun báni tí wọ́n fi dán máa ná kọ́lá yẹn lẹ́dàá kọ́ mọ́sí wa lọ́ máa ná ìsìláàmù ó tún kọ̀ fún wa láti jẹni tó ṣe pé yóò ní ìgbàgbọ́ sí àwọn àràwọ̀ àti àwọn òṣùpá wípé òṣùpá àti ìràwọ̀ wọ́n ní ipa kan tí wọ́n lè kó nínú ìgbésí ayé ọmọ èèyàn wọ́n lè pakádàrà rẹ̀ dà wọ́n lè mú kó dáa fún wọ́n lè mú kó bàjẹ́ fún mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ pé gbogbo oníkálukú wa bá ti ṣe pọ̀ tó yìí o oníkálukú ló ní ìràwọ̀ tiẹ̀ ti ń lò irọ́ burúkú gbogbo àwọn gbàgbọ́ òfò ìgbàgbọ́ àdánù ìgbàgbọ́ àwọn kèfèrí islam ní kò gbọ́dọ̀ sí nínú ìgbésí ayé rẹ̀ islam kọ̀ fún wa akramakumullah nínú nǹkan islam tún kọ̀ fún wa ó ní gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé láyé tí ó bá ba iṣẹ́ yín jẹ́ ẹ gbọ́dọ̀ gbé gbogbo gbèsè tẹ́ bá gbé láyé tí ó ba iṣẹ́ yín jẹ́ ẹ gbọ́dọ̀ gbé lára bẹ́ẹ̀ ìsìláàmù ní kẹ́ sọ́ra fún kárìmì nítorí pé kárìmì máa ba ti dẹ́nì gbogbo iṣẹ́ yòówù tá a bá ṣe kò sí bó ṣe lè dá tó lè pọ̀ tó tí kárìmì bá fi lè wọnú ẹ̀ yọ bàjẹ́ àníní ládàá kan lọ́dọ̀ Allahu Rabbul Alamin ìsìláàmù ó tún ní ká sọ́ra fún àsọgbọ́ni kọjá pọ̀ ń sọ pé àwọn èèyàn lè gbọ́ kó wọ́n lè kására fún ọ wọ́n lè kására sí ọ wọ́n lè bá gbósùbà fún ọ ní ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ àṣedànù àṣesòfò ní gbogbo tẹ́ta ṣe wàhálà tá a ṣe eléyìí tá a jí tá a ṣe lóru eléyìí tá a ṣe lọ́sàn wọ́n lọ yọ akéètì tó ń bàjẹ́ nù Islam ó ní nínú títún máa ba sẹ́jẹ́ tẹ́ gbọ́dọ̀ dènà sí onánìrègùn káṣe dáadáa kò tó bíi ká lè sọ̀ra wa níbi tó lè bá dáadáa jẹ́ ọlọ́run ti fọ́n dáadáa ọ̀fẹ́ fi gba ládá lọ́dọ̀ Allahu Rabbil Alamin ní ọjọ́ pọ́njú ní ọjọ́ ńlá ọjọ́ ṣòro kọ́lọ́wọ́n bó wò dáadáa tí wọ́n ṣeun láàrin rẹ̀ sọ́lọ́ kọ́lọ́wọ́n bó fi sàánù rẹ̀ lọ́lọ́m sọ pé ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas wa la yu'minu billahi wal yawmil akhir ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo sàrà yín àti ìnínilára ìrègùn àti ìnínilára ìmọ̀ àbàṣẹ́jẹ́ ìrègùn ó bí ìnínilára ìnínilára onáni ìrègùn nítorí pé ẹni tó ṣe dáadáa sí tó o bá ti lè fètèfètè kọ́ pẹ́nu rẹ má kó ṣe ń déédéé síbí kọ́ ọ má kó ṣe tiẹ̀ fọ́lọ́n iṣẹ́ rẹ̀ yàn padà bàjẹ́. nínú àwọn nǹkan tí Islam kọ́ fún wa tó ní ká jìnà sí onáàlà á kúnlẹ̀ á dọ̀bálẹ̀ á forí kanlẹ̀ fẹ́lómi tó sí Allah nítorí pé gbogbo eléyìí ẹ̀tọ́ ni fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo ń tó bá sì jẹ́tọ̀ fọlọ́run ìsìláàmù là gbọ́dọ̀ lọ gbé bẹ́ẹ̀ lómi ìsìláàmù là gbọ́dọ̀ lọ gbé bẹ́ẹ̀ lómi torí ẹ̀ nítorí ajẹ́ ti Allah àìgbé lọ fẹ́ nìkan agbọ́dọ̀ kú fẹ́ nìkan yàtọ̀ sí Allah agbọ́dọ̀ forí kan lẹ̀ fẹ́ nìkan yàtọ̀ sí Allah agbọ́dọ̀ tẹ̀ fẹ́ nìkan yàtọ̀ sí Allahu Rabbul Alamin tẹ́lẹ̀ yẹn òbúkátà ẹ lọ mẹ́rí ẹ̀ wá ń bọ́ lọ́wọ́ à ẹ lọ mẹ́rin ẹ̀ wá tí wọ́n bá má o nídìí kó ní kó lọ mẹ́rin wa àmọ́ gbọ́dọ̀ pé lódò ní ọ̀dà kankan mà ọlọ́wọ́n ọba ni wọ́n máa ń tẹ̀ fún ọlọ́wọ́n ọba ni wọ́n máa ń forí kalẹ̀ fún ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run kí ló ṣe tó fi lè wà ń pò ọlọ́run tá fi ṣe ń tà ń ṣe fọlọ́n fò náà bẹ́ẹ̀ni nínú nǹkan tí islam tún kọ fún wa eléyìí tó gbọ́dọ̀ dènà sí òun náà ní ká máa jókòó pẹ̀lú àwọn mùnáfìkì àwọn alágàbàǹgebì ẹ̀dá àwọn olùjòdìjẹsọ ẹni tó ṣe é pé bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀ dénú mi nì àwọn ẹni tó ṣe pé wọ́n fi ẹ̀jẹ̀ sínú wọ́n máa tutọ́ funfun jáde àwọn mùnáfíkì ẹ̀dá ìsìláàmù lẹ̀ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn o bẹ́ẹ̀ làwọn pòkì wọn àṣebàjẹ́ àwọn àhùwà burúkú àwọn ọ̀daràn gbogbo tọ́lọ̀ ní ká má ṣe làwọn máa ṣe wọ́n máa fagbọn ọlọ́wọ́n bá yá ni wọ́n máa sọ̀sọ́kúsọ wọ́n máa wòwòkúwò wọ́n máa gbọ́gbọ́kúgbọ́ wọ́n máa ṣèlékúṣe irú wọn àgbọ̀dọ̀ bá wọn jókòó papọ̀ nítorí pé tí wọ́n bá bá wọn jókòó papọ̀ kò sí tàbí ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run ìdájọ́ yín ọjọ́ra wọn. ọkọ̀ tí nàzàlá alaykum fil kitab ani idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله أنت لا يقول ما جوكتي عن منافق يوم تبا جوكتي وان تقول لا تقوى سي الله ọlọ́run ní gbogbo yín ìdájọ́ kan náà lẹ́jọ́ gbà àti mùnáfíkì àti káfíìrì gbogbo wọn lọ́wọ́ papọ̀ nínú náà jahannam ọlọ́run má nínú nǹkan tí ẹ̀sìn Islam tó tún kọ̀ fún wa lábala kásì mara òun náà ní kí tọ́ bá tọ̀ ọ gbọ́dọ̀ tọ̀ sínú omi tó dágún ọ gbọ́dọ̀ tọ̀ sínú omi tó dágún omi yẹn dágún sójú ọ̀nà ni àbọ̀ dágún sí ẹ̀yìnkùlé yín ni àbọ̀ dágún sínú pápá ni àbọ̀ dágún sí àárín inú ilé rẹ ni ọ gbọ́dọ̀ tọ̀ sí i nítorí pé tọ́ba ya ẹ lè máa bùkátà omi kó wá jẹ́ kó omi tí wọ́n ti tọ̀ sí yìí ó nìkan lomi ti ń bẹ ìwọ fúnra ara rẹ ìwọ náà ló sì bomi yìí jẹ́ islam ọ̀farama islam ó tún sọ fún wa ìwọ tí gbẹ̀ngbà tọ́ba yàgbẹ́ ẹ máa wo gbogbo tí islam kọ́ wa táwa fi mọ̀ pé islam lọ́nà nìyẹn o tẹ́ bá mọ bòmí ìta ti lè rí nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyẹn mu wa tẹ́bẹ́sì nǹkan kan nínú àwọn nǹkan tá sọ pé islam kọ̀ fún wa yìí báyìí tẹ̀rí pé ah, a pọn ni kọ̀bá ti kọ̀ fún wa ẹ dákun ẹ tọ́ka sí. ìsìláàmù ni ọ̀gbọ́dọ̀ yàgbẹ́ sójú ọ̀nà wàláhì kò sí ìtàwọn èèyàn ń tẹ̀lé láyé yìí mi tó ti lè ríro àwọn nǹkan wọ̀nyí. ìsìláàmù lọ ọ̀gbọ́dọ̀ yàgbẹ́ sójú ọ̀nà kí lọ́kàn wọn ń po tó yàgbẹ́ sínú pálọ̀ rẹ̀ ìsìláàmù ní kọ́ alẹ́kọ̀ọ́ yìí gbogbo àwọn ìlànà míì àwọn ò ní kọ́ lẹ́kọ̀ọ́ kankan ìlànà míì lè pé kẹ́ kọrin àwọn míì lè sọ pé kẹ́ kiri kẹ́ yó àwọn míì lè sọ pé kẹ tẹ̀lé eégún kẹ tẹ̀lé eégún kẹ jẹbọ títí kò yan ọ ha àwọn míì wọ́n lè sọ pé kẹ máa kọrin gbàfóòsà tẹ̀sìn náà nù àbẹ́sìn. akaramakomola islam lọ gbọ́dọ̀ yàgbẹ́ sí àárín ọ̀nà islam níbi táwọn èèyàn tó bá ti máa jókòó gbatẹ́gùn tí wọ́n á ti máa ṣàǹfààní lára bòójì ò yàgbẹ́ bẹ̀ islam ní ibi táwọn mùsùlùmí bá ti máa ń pami ò gbọ́dọ̀ yàgbẹ́ bẹ̀ islam ní tó yàgbẹ́ àbọ̀ọ̀bà tọ̀ sàkíyèsí kéésì pọ́ fẹ́ẹ́ sọ láti o sàkíyèsí níbo làlùkébìlà wà ọ gbọ́dọ̀ gbéjì rẹ kọjú sàlùkébìlà yálà wájú àbẹ́yìn. agbanfi tó ń ti ń tọ̀ ọ gbọ́dọ̀ dúdú rẹ kọ àlùkébìlà tọ́ọ̀bà tó àbọ̀ yàgbẹ́ agbanfi tó fi ń yàgbẹ́ ọ gbọ́dọ̀ kọ́ sí àlùkébìlà tọ́ọ̀bà tó àbọ̀ọ̀bà yàgbẹ́ ọ gbọ́dọ̀ kọjú sí àlùkébìlà ọ gbọ́dọ̀ kọ̀yìn sí àlùkébìlà nígbà tó àbí gbàgbẹ́ Islam ó ti sọ fún wa ìwọ ọkùnrin tó fẹ́ tọ̀ ọ gbọ́dọ̀ fọwọ́ rẹ gbábẹ́rẹ́ mu nígbà tó bá tọ̀ ọwọ́ ọ̀tún rẹ ọ gbọ́dọ̀ fi gbábẹ́rẹ́ mu èèwọ̀ ni lábẹ́ òfin Ọlọ́run kàkà bẹ́ẹ̀ ọwọ́ òsì rẹ ló fi gbábẹ́rẹ́ mu àyàfi ẹni tọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó gbádàn wò bá pípọ́ ọwọ́ ọ̀tún rẹ ó ti gé dànù àbọ̀wọ́ òsì rẹ ti gé dànù ọwọ́ ọ̀tún nìkan ló ní eléyìí kò sí nǹkan kan míì kò sọ́gbọ́n míì tọ́gbọ́n ọwọ́ ọ̀tún yẹn ni ó lò nítorí ìsìláàmù tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní ni àbí ń tọ̀ ẹ má o ẹ má sàlámà sí nìkankan lásìkò ìgbà tí ń yàgbẹ́ àbí ìgbà tí ń tọ̀ torí sálámà ó sì ọba sínú ní ìgbà tí ẹ̀yin bá fẹ́ dáhùn sálámà yẹn nígbà tó náà bá ń sálámà kó má jẹ́ ẹni tí dákọ ọlọ́run torí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tá anabi ń tọ̀ lọ́wọ́ anabi ọ̀dà anabi wa tọ̀tọ̀ anabi wa sálùwàlá àbóṣe tẹ̀yẹ̀mù gbaná la anabi wa dáhùn sálámà wọn ó ní mi ń fẹ́ láti dárúkọ ọlọ́run nígbà tí mo wà nípò àìmára tẹ̀lé ìtumọ̀ sí pé má sálámà sani ti ń yàgbẹ́ lọ́wọ́ má sì sani ti ń tọ̀ lọ́wọ́ ìsìláàmù wa tún kọ̀ fún wa gbogbo gbàtà a gbọ́dọ̀ kọ́wọ́ bọ nu gbá omi o tó bá pé nu gbá lomi bá wà a gbọ́dọ̀ kọ́wọ́ bọ ṣáájú ká tó fọ ọwọ́ nì lẹ́ẹ̀mẹ́ta torí pé nìkan wọ ọmọ níbo lọ owó òun sùn májú torí pé ó lè jẹ́ pé inú ẹ̀gbin lọ́wọ́ rẹ̀ sùn májú tó bá sì lè kí ọwọ́ bọ nu omi o ó ti bomi jẹ́ ara àwọn dáadáa tẹ̀sí islam mú wa náà nù nínú dáadáa dáadáa tẹ̀sí islam mú wa òun náà ní kọ́kọ́ fún wa láti máa ṣe náà fi lásìkò tó rùn yọ lọ́wọ́ dìímú o ọ̀gbọ́dọ̀ yan náfìlà lásìkò tó rùn wà látàrí ọ̀gbọ́dọ̀ yan náfìlà lásìkò tó rùn òrùn wọ̀ lọ́wọ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ara àwọn dada tẹ́sán Islam wà nù kí ló dé nítorí pé lásìkò tó rùn bá ń yọ lọ́wọ́ àti àsìkò tó rùn bá ń wọ̀ lọ́wọ́ ìyí máa yọ ìsì máa wọ̀ láàrin ìhó méjì tí ń bẹ lórí àṣetọ́ni àṣetọ́ni ní ìhó méjì lórí tóòrùn bá ti wá fi yọ àṣetọ́ni ọ̀ wá lọ dúró ní dédé iwájú òrùn yìí lọ́nà tó ti pé tó bá yọ ìhó rẹ̀ yọ wà láàrin òrùn ìhó rẹ̀ méjèèjì òrùn ó yọ láàrin ìhó rẹ̀ méjèèjì tó bá tún fẹ́ wọ̀ àṣetọ́ni ó ti lọ dúró níwájú òrùn lọ́nà tó ti pé ńgbà tó bá wọ̀ tán wíwọ̀ rẹ̀ ti máa ń wọ̀ dédé àárín ìhó méjèèjì ti ń bẹ lórí àṣetọ́n ni ó wọ̀ gbà kí á ní máa ń ṣẹlẹ̀ àwọn ẹni tí ń bọ òrùn tẹ́kùn òrùn làwọn ń bọ àsìkò tí ń bá ń yọ̀n làwọn lọ́ọ́ máa ṣẹ̀sìn tiwọn àsìkò tí ń wọ̀ ni wọ́n múra ṣẹ̀sìn wọn nítorí pé wọ́n ń bọ oòrùn àṣetọ́ni ọ̀ aṣọ yìí pé kìí sóòrùn lásán gan tó ń tì wọ́n bọ ni wọ́n ń bọ bí ìbá sóòrùn torí pé ńgbà tí ń yọ lọ́wọ́ òun dúró níwájú oòrùn nígbà tí tún wọ̀ ó tún dúró níwájú oòrùn torí rẹ̀ ẹ̀sìn wa Islam nítorí pé Ọlọ́run ọba ọ̀fẹ́ gbogbo bí bá ti wulẹ̀ ó kéré ma kí mùsùlùmí ọtí ẹni tí ó ṣẹbọ sọ́lọ̀ anabi sallallahu alaihi wa sallam nínú àwọn àkókò tó ní àgbọ́dọ̀ sọ láti nínú rẹ̀ wọ́n já kókò márùn mẹ́ta nínú rẹ̀ láti sọ yìí àsìkò tó òrùn yọ lọ́wọ́ àsìkò tó òrùn wọ̀ lọ́wọ́ àsìkò tó wà látàrí nígbà tọ́jọ́ bá kan rí ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn àsùbà títí tí ó fi di pé yọ tán ó sì gbéra sókè ẹlẹ́ẹ̀karùn lẹ́yìn àlàásàrì tá a bá parí sọ̀láàtùl asr a gbọ́dọ̀ ṣe náfìlà kankan títí tó ń rún fi wọ̀ tásìkò magrib ọ̀ wọlé àwọn àkókò márùn yìí anabi sallallahu alayhi wa sallam ó lè gbọ́dọ̀ ṣe sọ̀láàtì níbẹ̀ àyàfi tó bá jẹ́ pé gbèsè sọ̀láàtì ọ̀ranyàn lẹ́ bá jẹ kò sígbà tẹ́ ẹ̀ lè sin lẹ́yìn àmọ́ bíi náfìlà ẹ̀ gbọ́dọ̀ sí láwọn àsìkò yìí yàtọ̀ sí téèyàn bá wọ mọ́ṣáláṣí ó jókòó nínú mọ́ṣáláṣí ó wá ṣe déjọ kan nínú àwọn àkókò márààrún yìí òòrùn yọ lọ́wọ́ òòrùn wọ̀ lọ́wọ́ òòrùn wà látàrí ẹ̀yìn àṣùbà ni ẹ̀yìn àṣùrì ni eléyìí lè ṣe rákà méjì táǹpẹ̀ ní tahiyatul masjid nítorí pé innaha nafilatun dhatu sabab nítorí pé náfìlà ni tó ní sábàbí náfìlà tó bá ní sábàbí ó nìkan lè ṣe láwọn àsìkò yìí nínú rẹ̀ náà ni ẹni tó bá ṣe tọ̀wáàfù kàábà tó para kàábà lẹ́ẹ̀méje ó wá wá parí ìpààrẹ̀ lẹ́ẹ̀keje yẹn kọba àjẹ àkókò yòówù ó lè jẹ lóru àbí lọ́sàn tó bá parí wàá ṣe náfìlà araka méjì eléyìí tá a mọ̀ sí raka àjá at-tawaf raka méjì tawaf anabi sallallahu alayhi wa alihi wa sallam ó pàkíyèsí àwọn ẹni tí ń ṣe àmójúlò kaaba ní ayé ìgbà rẹ̀ nígbà tó fẹ́ padà sí madina ó ní ẹ̀yin ìdílé lágbájá tẹ́ ń ṣàmójútó kaaba ẹ má kọ̀ fún ẹnikẹ́ni tó ṣe tawaf ilé ọlọ́run ọba yìí báyá ní òru àbí lọ́sàn láti ṣe náfìlà araka méjì lásìkò yòówù sọ eléyìí sábàbí ló bì nínú sọláàtì tí sábàbí tún bí tẹ́lẹ̀ ṣe lásìkò yòówù náà ní kẹ́ sàlùwàlà tẹ́ bá sàlùwàlà tán kẹ́ wá ṣe náfìlà rákà méjì nítorí pé eléyìí à ń pè ní sunnatul wudu sunna àlùwàlà gbogbo àti ẹ sàlùwàlà láyé ẹ náfìlà rákà méjì torí pé wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún sàhábé Bilal wípé wọ Bilal kí ni iṣẹ́ tó o ṣe nípamọ́ tí ó hàn sí wa torí pé mo gbúròó ẹsẹ̀ bàtà rẹ lálùjánnà Bilal wa ni èmi ọmọ sẹ kankan tí mo ṣe tí wọn hàn sẹlómi ju pé gbogbo ìgbà tí mo bá sọlọ àlá mo máa ń ṣe sọ láti rákà méjì lọ ìlẹ sàlọ àlá kí n máa ṣe sọ láti ibẹ̀ láti máa pe sunna kan sunna tó alòdò sunna àlùwàlà akaramakumọlọ ẹsìn islam nínú nǹkan tó tún kọ fún wa tó ṣe ike nínú àwọn dáadáa tó jẹ àmọ́ pé islam lọ́nà òun náà ni pé ó lè gbọ́dọ̀ ṣe sọ láti ní ìgbà tó ń jẹ bá ń bẹ wájú yín oúnjẹ tí ń wù yín jẹ tẹbi sì ń pa yín wọ́n lè gbọ́dọ̀ ṣe sọ láti lásìkò yìí nítorí pé oúnjẹ tí wọ́n jẹ débi sí ń pọ́ kò sí bó ṣe lè ṣe sọ láti tí ọpọlọ rẹ̀ wà lára sọ láti yẹn ìdí oúnjẹ ni ọ wà ọlọ́run ọba ló sì dúró níwájú ẹ̀ ọba tó ṣe pé tá a bá wà níwájú ẹ̀ kò yẹ ká tún ronú nǹkan mímà ọwọ́ àjẹ pé láti bẹ̀rẹ̀ sọ láti rẹ títí dé parí rẹ̀ kò ní nǹkan méjì tó ń ronú jọ ń lọ kí ló lè wà nú abọ́ yìí àjàjà ó tún jẹ́ pé ó tiẹ̀ sí wò kó tó ṣe Allahu akbar ó wá bẹ̀rẹ̀ sí ní wò pé ṣé iṣu ni àbí yán ṣé àmàlà ni àbí sẹ̀mù ọbẹ̀ irú ìwọ wọn tiẹ̀ lè fi sí wọ́n ti ẹ̀wọ́ ìrántọ́ dọ́sọ̀ wọn wá sí àbí báwo sọ̀rọ̀ tẹ́tọ́ máa ronú títí tó fi sálámà náà wọ́n pe sọ̀láàtì rẹ̀ kò jẹ́ sọ̀láàtì sọ̀láàtì rẹ̀ ọ̀jẹ́ sọ̀láàtì islam lọ́ọ̀ gbọ́dọ̀ ṣe sọ̀láàtì yẹn nígbà tó ń jẹ́ ń bẹ́ wájú rẹ̀ bákan náà islam tún ní má ṣe sọ̀láàtì ní ìgbà tí gbé àbítọ̀ bá ń gbọ̀n kọ́ wá sí sọ láti kọ́ máa kọ́ máa pàgbẹ́ mára kọ́ máa pàtọ́ mára kọ́ máa múgbẹ́ mára ó ní fọpọlọ sí sọ láti yẹn ó ní fọpọlọ sí sọ láti yẹn ó tiẹ̀ ní fara sí sọ láti yẹn torí pé tí ó padà tẹlẹ̀ náà ni pé ọmọ kásíọ́síọ́ ọmọ kásíọ́síọ́ ò ní mà bọ́ kakíọ́wì dá bọ́ kàdá sẹ́rùkù rẹ dúró dá sẹ́kọ̀rí kanlẹ̀ rẹ dúró dá ò ní mà lọ́ọ́ yàgbẹ́ rẹ kọ́ tẹ́rùn lọ́tọ̀ rẹ dáadáa ńgbà tó o bá tọ̀ tọ́ yàgbẹ́ tábà dáadáa sàlùwàlá rẹ dáadáa wá ti sọ láti ní ìsìn àmọ́ kọ́ wá jẹ́ pọ̀ pàgbẹ́ mara àbọ̀ pàtọ́ mara òfin wá fẹ́ sí lọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ rú ìjọsìn bẹ́ẹ̀. nínú tí islam tó tún kọ̀ fún wa òun náà ní pé ó ní ọ gbọ́dọ̀ gbóhùn rẹ sókè nígbà tó ń bá ń ṣe sọlẹ́ à lọ́nà tó ṣe pé ohùn rẹ tó gbé sókè yùn ó kó ìyọnu báwọn èèyàn míì táwọn náà ń ṣe sọ láti lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí ká pé a ṣe sọ láti Maghrib ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwa baraka kan àwọn míì ọ̀baraka méjì àsìkò tí lè má mú sálámà tá a wá dìde dúpọ̀ afẹ́ pé sọ láti wa oníkálukú dẹnu lékè ó ti ń kà ìwọ ń ka tiẹ̀ pẹ̀lú ohun tó dákè tó lè mú kẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ kíkéwu tí ọ̀ dàrú ma lọ́wọ́ islam lọ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ torí wọ́n fẹ́ sin lọ èmi náà fẹ́ sin lọ ń gbọ́dọ̀ fi tèmi dí ọ lọ́wọ́ ọ gbọ́dọ̀ fi tèmi náà dí mi lọ́wọ́ nínú nǹkan islam tó tún kọ̀ fún wa òun náà ni pé tẹ bá fẹ́ ṣe siyam ẹ gbọ́dọ̀ gba àgbáyípo kẹ́kẹ́ látòní dọ̀la látọ̀la dọ̀túnla látọ̀túnla dijọ́ mẹ́rin látijọ́ mẹ́rin dijọ́ márùn kí ni ń jẹ́ bẹ̀ ìyẹn fẹ́ sera rẹ̀ léṣe nítorí pé innal munbatta la ardan qata'a wala zahran abqa hadith anabi nu sallallahu alayhi wa muslim àtàwọn míì gbé jáde ó ní agẹsindẹsin léegun ẹ̀yìn kò ní í débi tí ń ẹ̀sìn ò ní sẹ́kù fún lálàáfíà gan láti gbé débẹ̀ nísìnyí aláàánú lọ sẹ́kù àwa gun ẹ̀sìn àwa ń sọ fún ẹ̀sìn yìí pé wákàtí kan pọ̀ fún wa láti rìn dẹ́kọ̀ níṣẹ́ la fẹ́ ká dé èkó láàrin ogójì ìṣẹ́jú àwa bẹ̀rẹ̀ sí ní gun ẹ̀sìn kẹsẹ́ ní gòkógùn a sí ní nà nínàkúnà bá a ṣe ń gbé gbanú kòtò là ń gbé gba gègéle ìgbà àtàgbọ̀dọ̀ dẹ́kun láàrin ogójì ìṣẹ́jú ni sẹ́ẹ̀. à ẹ̀sìn lè sáré débì kan ṣùgbọ́n ńgbà bá débì kan ẹ̀sìn ọ̀takú ẹ̀sìn òní lọ́mọ ńgbà tó bá gùn tó dálé egun ẹ̀yìn òun takú kabẹ̀ adódò ọba èyí ṣẹlẹ̀ àti ẹ̀sì ìsọ̀rọ̀ pàǹlọ́sọ̀yọ̀ káwọn ẹ̀sẹ̀ tí ì anabi sallallahu alayhi wa sallam ó ní tí ìkánjú bá ti pọ̀ lápọ̀jù tí ìkánjú bá ti pọ̀ lápọ̀jù àwọn kájú pọ̀ fẹ́ wà lìjẹ́ náà tọrọ lọ́nà lọ́mọgbà tí yóò kú àlèkò yóò pẹ́ kọ́ yá àlèkò yóò pẹ́ kọ́ yá lófi wá jẹ́ pé o lásìkò kan míì mà àfẹ̀sìn àfẹ̀sìn àfẹ̀sìn o lásìkò láti jẹun o lásìkò láti sùn o lásìkò láti ronú gbogbo ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn náà ni ǹjẹ́ olóòṣè dà àfikún ọmọ ẹsẹ̀ bẹ́sìn Islam ṣe là kalẹ̀ má jẹ́ àṣejù ọwọ́ náà rọ̀ yìí akramakumullah bẹ́ẹ̀ náà ni ẹni tó tiẹ̀ jẹ́ pé òun ṣe siyam lójoojúmọ́ ó máa ń sínú àmọ́ kọ̀ lọ́jọ́ kan tó fi ń sinmi gbogbo ọjọ́ ayé ó láti jọ́ tó wọ́n bá jí sáyé àsìkò náà lélẹ́yìn o gbàtà sí Ramadan anabi sallallahu alayhi wa sallam wọ́n lè tó sáǹfààní jù nínú siyam òun náà ni siyam anabi dawud alayhi salam báwo ni siyam anabi dawud òun náà ni pé yóò fò ní sọ siyam yóò fò lásìnù yóò fò ní sọ siyam yóò fò lásìnù ṣe eléyìí lè tó lóore jù nínú àwọn nǹkan islam tó tún kọ̀ fún wa ó náà ní pé oníjà máa ń ṣe sọ láti lọ ẹ wá ń wo bí ìgbà tó ṣe pé ṣé mo ti sọ àbí ń tì sọ ṣé mo ti sọ àbí ń tì sọ islam kọ̀ fún wa láti já sọ láti yẹn máa bá sọ láti rẹ̀ ń sọ títí tó fi rọ̀kan nínú méjì báyà kọ́ gbóhùn iṣó àbí kò gbóòórùn rẹ̀ tó gbóhùn iṣó pé só lọ jáde yìí kò sí tàbí ṣùgbọ́n oorun kò rùn sọlá ti ti bàjẹ́ kó mbẹ́ níìsì. ògbó oorun rẹ̀ kọ̀bá àti ẹ̀ má dùn ó ti dájú pé iṣó ti jáde tó rúmi ẹ̀ sàdédé kan wàá já sọlá tiẹ̀ òun náà gan ti já fúnra ara rẹ̀ wàá lọ tún àlùwàlá sí wa wàá tún bẹ̀rẹ̀. ẹnu tí ẹ̀sìn Islam tó tún kọ̀ fún wa nínú kárakáta òun náà ní pé tá a bá wà mọ́ṣáláṣí èèwọ̀ ni o kátàjà nínú mọ́ṣáláṣí èèwọ̀ sí ni kárajà nínú mọ́ṣáláṣí èèwọ̀ ni ká máa fi nǹkan tó sọnù ká máa fi wẹ́lọ̀ nínú mọ́ṣáláṣí gbogbo eléyìí kọ̀tọ̀. torí ẹ̀tẹ́ bára ẹni tí ń tajà tí ń rajà nínú mọ́ṣáláṣí ẹ sọ fún pé ò ní tàtà jèrè ò sì ní ra ara jèrè eléyìí ṣàdúrà ìpè ni bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ń kọ́ wa ká sọ fún un wọn wá bí ìmáàmù Malik léèrè wípé tẹnìkan bá ń sanwó fẹnìkan kọ́ nínú mọ́sálásí owó tó jẹ́ látàrí káràkátà àmọ́kèsè tí wọ́n ń ṣe káràkátà nínú mọ́sálásí onírú eléyìí ń bínú sí yàtọ̀ sí kí wọ́n máa rà àbí wọ́n tà nínú mọ́sálásí ẹ̀jẹ̀ nìkan lówó ẹ̀ wá rí ẹ̀ ń fún nínú mọ́sálásí ẹ̀sẹ̀ lọ́n àmọ́ kọ́ á jẹ́ pé ọjà yẹn sóò ní ta fún mi ni ọlọ́run sí àtijọ́ pàdé mọ́tíláṣí báyìí já sọ kó kúnná àkó ní kúnná láéláé. bẹ́ẹ̀ ni tí kankan bá sọnù tẹ́ ń sọ pé tọ́ àyíbá máa o àyíbá máa tẹ́ bábà ń rí nǹkan báyìí bí àlùwàlá ló ti sọnù o àyíbá máa o. ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ lànàbì ní ká sọ fún nítọ̀ eléyè sàdúrà ìpè ni. kí ló dé wọ́n nítorí pé àyè ká jẹ́ ìfọlọ́n àyè ká sì ìrántí ọlọ́run òní mọ́tíláṣí ìwọ ló jẹ́ ká gbé gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbèsè ayé wa tó ní í ṣe pẹ̀lú arówó àrówó ká gbé wọnú mọ́ṣáláṣí. torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé kẹ́ ẹ pàṣẹ àdúrà irú ìtàwọn Yorùbá máa ń ṣe yẹn sínú mọ́ṣáláṣí pẹ̀fẹ́ fi pawó eléyìí mówó wa eléyìí ò mówó wa kò yàtọ̀ sí káràkátà rárá nítorí pé ẹni tó bá mówó wa yóò gbà ẹ̀yìn ẹni tó bá kọ̀ láti mówó wa yóò bẹ̀ bú kọ́tọ́kẹ́ gbé wọnú mọ́ṣáláṣí ìrégbè àti lásán ni kò sínú ẹ̀sìn islam babalágbádá mo wá oná ní kábò ń tọrọ pọlọ ń sèké gbogbo ẹ̀ ránù islam ò farama torí pé ọ̀nà káràkátà ni sẹ́mi káwọn ọmọ òun lọ wọ́n fi lọ fi wọ́n fi lọ tún kókó ọbẹ̀ tiwọn náà sí tó káràkátà ni islam ò farama torí ẹ̀ tí wọ́n fẹ́ serú rẹ̀ jáde lọ síta àwọn fíldì pọ̀ láwùjọ wa ẹ lọ́ọ́ máa ṣe léyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́ṣáláṣí ọwọ́ àfún àti sinlọ́ọ̀ sọ́láàtì ọwọ́ àfa ti ṣèrántí ọlọ́run ọwọ́ àfa ti kí alukur'an kò sí fún rẹ́gí àbíràn. akramakumullah nínú tẹ́sí islam tún kọ̀ fún wa òun náà ní pé tí wọ́n bá ti gbé sọ láti dúró ẹ má máa sáré bọ̀ láti wá darapọ̀ máwọn èèyàn tá ń ṣe sọ́láàtì islam ní tí wọ́n bá ti gbé sọ́láàtì dúró ẹ máa bọ̀ tọwọ́tọwọ́ tàpọ́nlé tàpọ́nlé ẹ gbọ́dọ̀ sáré o ẹ gbọ́dọ̀ sáré àsásubú ẹ gbọ́dọ̀ rin àrìnfẹsẹ̀ kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ máa bọ̀ ma adrakum fasallu wa ma fatakum fa atimmu nínú riwaya kan wa ma fatakum faqdu anabi ní gbogbo ntẹ bá bá ẹ̀yin náà ti pẹ̀lú lè máa mú ètò bá ti bọ́ ọmọ lọ́wọ́ anabi ní ẹ pé nínú riwaya kan anabi ní ẹ san gbèsè rẹ̀ àbùkátà ká máa wá sáré kama máa mí hẹlẹhẹlẹ nígbà tí wọ́n fi wọnú sáfún àní fọpọlọ bẹ̀rẹ̀ sọ láti yẹn iwájú ọlọ́run láti fẹ́ dúró ọlọ́run la fẹ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ torí ẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé lẹ́ẹ̀ma bọ̀ wá síláṣí nígbà tí ẹ bá gbọ́ pé wọ́n ti gbé sọ̀láàtì. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èmi ìfẹ́ kí Allahu Akbar alákọ̀ọ́kọ́ tí lè má mú o ṣe kọ́ sẹ́yìn mi èmi náà ti tètè dé mọ́síláṣí. ní tètè débẹ̀ wọ́n ti wá gbé kọ́ àmà ní wọ́n á máa sáré ìsìlámù ọ̀farama kásì lọ́mà Abu Hurairah radiyallahu anhu ó ní man fatathu al-fatiha faqad fatahu khayran kathir ẹnikẹ́ni tí fatiha bá fi lè bọ́ ma lọ́wọ́ oore láti bọ́ ma lọ́wọ́ sèmi ọ̀fẹ́ kó oore lọ́ bọ́ ma mi lọ́wọ́ má tètè dé mẹ́tíláṣí yóò wá sí pé wọ́n sì kọ́ ọmọ tán ní àwọn máa sáré bọ̀ àbí lè máàmù ti rùkú ní àwọn máa ké inna Allaha ma'as sabirin ìmáàmù ṣe sùúrù torí pé ọlọ́run bẹ pẹ̀lú àwọn sùúrù òun ti ń sọ eléyìí fún lè máa mú wa tó ní inna Allaha ma'as sabirin bàbá imam ọlọ́run bẹ pẹ̀lú àwọn sùúrù ìyẹn ní pé ẹ ṣe sùúrù ẹ mẹ́tì gbórí òkè o ìwé ẹsẹ̀ tètè dé nínú nǹkan tí islam tún kọ fún wa òun náà ní pé a gbọ́dọ̀ máa ṣe àwọn mọ́ṣáláṣí gbogbo lọ́ṣọ̀ọ́ lọ́nà tí ó fi bí a máa wá ṣe fáàrí a máa ṣe fòkè síra wa pé mọ́ṣáláṣí ti yàn ọ̀dà tó ti wà èló lẹ́yìn ná sí mọ́ṣáláṣí ti yín ẹ wá wòran ẹ wá wò bá wà tètè ní mọ́ṣáláṣí ti wa ìwọ náà bá débẹ̀ ọgbẹ́ ọ́ ògbó ni anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe nínú tí Islam tó kọ̀ fún wa nù lóòótọ́ wọ́n ti bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lò kọ́dà tó fi dá àwọn ilẹ̀ lárúbáwọ́ ẹ̀rì kan ná owó burúkú burúkú táwọn wàá rí gbogbo ilé wọ́n á rí wọ́n á rí nítorí pé ẹni tí ọba tí ọba ṣẹlọ́n òun náà máa mọ̀ kó ń sẹ́lọ̀ tó ṣùgbọ́n àwọn máa wò pé ibi táwọn lówó dé ọ̀yẹ́ káwọn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n òfin ọlọ́run wà ní yípadà nítorí tiẹ̀ ìwọ́tọ̀ ń takò fi ọlọ́ torí ẹ̀ táwọn á ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ ọ̀sẹ̀ oríṣiríṣi lọ́nà tó ṣe pé àmọ́ wá wú ọ̀dà tán fi kún mọ́ṣáláṣí tí pupa ni àbáláwọ̀ yeye àbáláwọ̀ ọ̀rọ̀ ọ̀sọ́ yìí ti pọ̀ jù òkúta yìí ó dá pé ìlú òyìnbó wọn ti kó wa ẹnìkan no India ni o ẹnìkan ah Germany nonsense rubbish mọ́sálásí bóòlù anabi sallallahu alaihi wasallam ṣe mọ́sálásí abẹ́yìn ò tí ì gbọ́ rí mọ́sálásí anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam àwọn èyí tí wọ́n máa lógiri nù ẹ̀ amani yàtọ̀ sí lẹ́yìn gbogbo òpónú mọ́sálásí anabi sallallahu alaihi wasallam igi dàbí nù ni gbogbo tí wọ́n fi bo mọ́sálásí anabi pé òjò rọ̀ òórùn mú ìmọ̀ pẹ́ẹ́lì sàábẹ́ ń ròyìn fún wa ó ní tójò bá ti lè rọ̀ tánàbì sallallahu alaihi wasallam bá forí kalẹ̀ ẹnu mọ́ṣáláṣí tó bá gbórí sókè báyìí ẹ rí tí ẹrọ̀fọ̀ ń sàn níwájú ànábì sallallahu alaihi wasallam báyìí nítorí pé ilẹ̀ mọ́ṣáláṣí ń bò ló ṣe rí àmà àti àwọn òkúta wẹ́wẹ́ ni salawatu rabbi wa salamuhu alayhi mọ́ṣáláṣí wò wá lẹ́yìn kọ́ lónìí tẹ́ fẹ́ dájú bá ànábì ṣe kọ́ mọ́ṣáláṣí tiẹ̀ lọ torí pé ń tá a nílò ó náà ní kó wọnú mọ́ṣáláṣí kẹrù ọlọ́run ọbọ̀ kó wọnú mọ́ṣáláṣí kó ọmọ síwájú ọlọ́run ló dúró kó wọnú mọ́ṣáláṣí kó sílọ̀ tọkàntọkàn tọkàtara kó mẹ́rin para lásán ló ń gbé dálẹ̀ ọkàn rẹ ti lọ bò mí. káwa máa wá ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ ká máa fi ṣe fáàrí ànábì ní ń bẹ nínú ashrati sáà nínú àwọn àpẹẹrẹ pé gbèndàlùkìyàmà wípé téèyàn bá fi lè ṣe sọ láti nu láti lágbájá iná ọlọ́run dé ìwọ̀ fún láwọn sọkúsọ táwọn ìwà máa fẹnu wa rọ̀ fún mọ́sálásí wo wá ní tọ́ba ti sọ láti ń bẹ iná ọlọ́run dé ìwọ̀ fún àwa ló múra lò ní sísẹ́ àti wọ jahannam akramakumullah ẹ̀rí kí wọ́n hàn kí ó sára mọ́sálásí mi wọ́n kọ́ lórí sírísírísírísì lọ́nà tó ṣe pé wọ́n tún lè kọ́ mí bí ìgbà tẹ́ bí ìgbà tí ìjàpá ni ló kárí bọnú ọmọ wa gbìyànjú láti kà sọ láti o yọọ ma gbìyànjú láti kà pé àbí bisimilayi wọn kọ ni ẹ alamina sirahama lele àbí alamita kẹfà ọmọ wa wò tó bá ti wá gẹ̀ẹ́sì ẹ̀ lórí rákà kẹrin ló tó gẹ̀ẹ́sì ẹ̀ láti rákà alákọ̀ọ́kọ́ ló ti ń ro wá gẹ̀ẹ́sì pé ah alam tara kayfa la ilaha illallah ah ẹni tó kọ kíní orí rẹ̀ pé pọ̀ ẹ gbọ́rọ̀ ó sì gba tiẹ̀ jẹ́ pọ̀ gbogbo rákà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kẹ́ sẹ́dánù so gbogbo ọdún àwọn ẹlòmíì ó tún wà lọ kó àlìjẹnu lóríṣiríṣi pàápàá ńlẹ̀ Yorùbá yìí àwọn àlìjẹnu táwọn máa pè tí wọn máa sìn tí wọn máa bọ wọn wàá jẹ kí wọn tó kọ wọn lọ sára ògiri mọ́sálásí ẹlòmíì wọn lè láwọn súrásì Yásìn sí gbogbo mọ́sálásí lóríṣiríṣi tọ́lọ̀ wọn bọ ọ̀bẹ wọn so gbogbo eléyìí Islam kọ fún wa Islam wa ó tún kọ fún wa obìnrin ọkọ rẹ̀ ń bẹ́ńlé. ọkọ rẹ̀ ọ̀dálẹ̀ kọ́ wa lọ kẹnuró náfìlà ọ̀fẹ́ fi sẹ̀sìn fọlọ láì gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ ìsìlámù kọ̀ fún wa ọgbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ tọkọ rẹ bá gbà pé kó ṣe sùyàmù nafila gbà náà ló tó lè ṣe kódà kó ṣe pé sùyàmù jọ àràfà ni kódà kó ṣe pé aṣúra àti tásùá ni kódà kó ṣe pé sùyàmù ọjọ́ alhamis àbọ̀jọ́ àtìní ni ọkọ rẹ ń bẹ́ńlé kéésì kó travel ọgbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ara òfin ọlọ́run ọba nìyẹn bákan náà islam ọkọ̀ fa láti jẹ́ni tó ṣe é pé tá a bá dé tá a bá sin òkú wa tán òkú tó kú islam ní ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan kan lé lórí ẹ má fowó ṣòfò alààyè ni wọ́n máa kọ́lé fún wọ́n kọ́lé fókù ẹ ṣe yọ pálọ̀ kẹtún yọ yàrá fún ẹ gbàgbé láti yọ tọ́ílẹ̀tì fún ẹ gbàgbé láti ọbí tó kù náà ti máa gbatẹ́gùn nọ́ńsẹ̀nsì owó tó yẹ kẹ́yìn ó fi ṣe rere ẹ̀yin tẹ́ kù láyé ẹ wà lọ́ máa ná dànù ìsìláàmù lẹ gbọ́dọ̀ kọ́ kankan lórí sàárẹ̀ òkú ìsìláàmù tí wọ́n sọ fún wa ó ní ẹ gbọ́dọ̀ gbé sàárẹ̀ ga ọ òkè àwọn ọ̀kọ́ kankan sí àmọ́ ọwọ́ tá a kó jáde nínú rẹ̀ tá a fi gbókù yìí sínú rẹ̀ tí ìsìláàmù ní òun náà ní kẹ́ ẹ̀ dàbò lórí àwa ni kò tó oní tipa o ẹ tún bá wa já ọkọ tipa méjì afẹ́ tí gbogbo èèyàn tó bá ti worí tó bá wọn hmm, bàbá àwọn lọ́wọ́ à ń bẹ̀ o ìsìláàmù lẹ́ gbọ́dọ̀ sí ọwọ́ àwọn bíi pẹ̀tẹ́ gbẹ́jáde náà nìkan lẹ́kọ̀ọ́ lé lórí. lórí kí ni ìsìláàmù fẹ́ dínà kẹsẹ̀ bọ́ sọ́lọ̀ nítorí tó bá rí pé pẹ̀ náà lásán lọ́ba wà lórí sàárè kálukú sàárè kálukú ẹnìkan wá wọnú sàárè yẹn ó wá rí pé pẹ̀ tí ń bẹ lórí sàárè ilé ó gèlè mà ju àwọn yòókù lọ yóò máa wò pé ń wọn ṣàdédé ṣe báyìí fún bàbá yìí o àfikọ́ jẹ́ yẹn ọlọ́ǹkà tó jẹ́ pé tíyẹn bá lọ bẹ́ẹ̀ yóò bá yẹn ṣe ń téyàn fẹ́ ìṣẹ́bọsọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ ìsìláàmù lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ìsìláàmù tí wọ́n sọ fún wa pé ẹ kíyèsí o kọ̀bá àjẹrí kọ̀bá àjẹrí tẹ́lẹ̀ sìnkú sí kò bá sì já gbolé yín ẹ gbọ́dọ̀ jókòó lórí sàárè kankan o èèwọ̀ ni kẹ́ jókòó lórí sàárè anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ká jókòó lórí ògúnná kó ògúnná yìí ó jó wa lásọ kó fi dé ń jó wa ń dì ó lóore ju ká jókòó lórí sàárè lọ ẹnìkan kan jókòó lórí sàárè ọ̀nà wa dà àwọn sàárè àwọn bàbá wa àwọn sàárè àwọn ìyá wa ẹ̀yin tẹ́ ń sìnkú ságbóolé. Sa ọ̀nà dára káwọn sàárè wọn má dàkótì yọ dàkótì náà ni torí pé ńgbà tẹ sí wọn sápolé ẹ tún lọ rẹ ẹ rẹ àwọn wàá jókòó bẹ kọ́lẹ́ lómi ò tún tẹ́ pé mọ̀ ń gbatẹ́gùn ni lórí bàbá ọ̀ ń gbatẹ́gùn lórí ìyá so eléyìí àṣìṣe ńlá ni àgbọ̀dọ̀ dán wò ìsìláàmù tó wá sọ yìí pé tẹ́ bá wọ orí tẹ́ sàárèènì sàárèènì sàárèènì sàárèènì ẹ gbọ́dọ̀ rìn gbáàárín àwọn sàárè lẹ́ni tó wọ bàtà nítorí pé ìrìn pẹ̀lú bàtà láàrin sàárè ó lè padà jẹ́ sábàbí àti fi bàtà tẹ́ sàárè tó ti jẹ́ pé sàárè bá súnmọ́ra wọn lọ́nà tó jẹ́ pé a lè kọjá láàrin wọn àfi ká pé sàárè sí sàárè àárín wọn mọ̀ ń gbà bọ́ bàtà rẹ̀ àmọ́ tó bá yẹ pé wọ́n ti la orí tẹ̀hún lọ́nà tó ṣe pé wọ́n ṣì ọ̀nà táwọn èèyàn tó bá lọ sórí tẹ́lẹ̀ máa tọ̀ láì jẹ́ pé wọ́n súnmọ́ bíi tí sàárè wà kò sí nǹkan kan tó sọ fún wa nínú òfin ọlọ́run pé tó o bá fẹ́ wọ orí tẹ bọ́ bàtà rẹ̀ kò sí. àmọ́ tó bá yẹ pé àwọn sàárè yẹn ti súnmọ́ra wọn ó sì ti wà ní gbogbo àyèkáyé inú sàárè yẹn ní orí tẹ kí wọ́n ti sin àwọn èèyàn síbẹ̀ ọ̀bọ̀ bàtà rẹ ni ò torí kò síbò ṣe lè ṣe. àmọ́ tó bá yẹ kó ibi táǹsì sìnkú sí nínú orí tẹ̀ yẹn kò tí ì ju kékeré lọ ààyè ibi tó kù ò tí ì dé lọ́pọ̀ jù wá wọ bàtà rẹ títí tó fi má ibi táwọn sàárè wà. orí tẹ Madina táǹpẹ̀ ní albaqiya a pé ń bẹ̀ ti la ọ̀nà síbẹ̀ wọ́n la ọ̀nà síbẹ̀ pẹ̀lú kọ́ńkírẹ́tì tó yẹ kó gbogbo ẹni tó bá lọ síbẹ̀ kọ́ńkírẹ́tì yẹn lẹ́ẹ̀ma ẹ kàn máa wo àwọn sàárè lọ́tún àwọn sàárè lọ́sì sòtẹ́ bá wá fẹ́ lọ síbi táwọn sàárè wà gbà náà ló tó wá bọ́ bàtà rẹ kọ́ má bàjẹ́ kó fi bàtà tẹ sàárè malẹ̀. ìsìláàmù wa ó tún kọ́ wa kájà tó ṣe wípé a gbọ́dọ̀ máa faná sí tẹ́ a gbọ́dọ̀ faná sórí tẹ́ Allahumma àfi tó bá fi orí tẹ́ yẹn ọ wà nítòsí títì ìjọba ti wá faná sí títì iná títì ni wọ́n á dé orí tẹ́ yẹn láì jẹ́ pé tí wọ́n gbà lérò ni pé àwọn fẹ́ faná sórí tẹ́ ìgbà náà ni wọ́n ní sẹ́lọ̀. ó kẹ̀tẹ́ bá wà faná sórí tẹ́ gan kí ni tẹ́ni tó wà nù sẹ́ni ìfẹ́ fi ṣe tí yóò fi máa sọ́ọ̀dì ni. tẹ́fẹ́ faná sórí tẹ́ sówó ti ń kà kọ́mọ́ bá síwó mú kọ́mọ́ ka five hundred fún five thousand. ó ń ti kú kò sí ní tó fẹ́ fi gbogbo ra àtìrégbè yẹn sí i wọ́n wá sọ pé islam ní ẹ gbọ́dọ̀ fana sórí tẹ́ nítorí kí wọ́n lè bá àtún dínà àti ṣẹbọ sọlọ nítorí pé gbogbo níta máa ti ń fana sí i ó túmọ̀ sí pé nǹkan pàtàkì ni nǹkan pàtàkì olódò mi ọ̀wà yọba bẹ̀rẹ̀ sí ní pè wọ́n àwọn ẹni tó wà nù sáré yọba bẹ̀rẹ̀ sí ní tọrọ lọ́dọ̀ wọn islam ní ẹ gbọ́dọ̀ kọ́ nǹkankan sára sáré ẹni tó bá ti kú ẹ kọ́ nǹkankan sára sáré rẹ̀ sẹ́ǹ kọ́ síbẹ̀ kí màlẹ́kọ̀ọ́ lè dá a ni ẹ kọ́ nǹkankan sára sáré ẹni tó ti kú ìsìláàmù ni kí ló fẹ́ ṣẹlẹ̀ tẹ́ fi fẹ́ wú sàárè tẹ́ àlọ́ máa wú sàárè ń sàárè kí lẹ gbàgbé bẹ̀ kí lẹ sọnù bẹ̀ ẹ gbọ́dọ̀ wú sàárè tó bá ti sìn yẹn wọ́n ti sìn àyàfi tó bá gbé sábàbí lọ fẹ́ bi bí ẹni tó sin bàbá rẹ̀ màmá rẹ̀ ságbólé ó wá gbọ́ pé kọ̀dá àtòun àtàwọn yòókù rẹ̀ ẹni wọn wá jọ kó pé ẹja kú bàbá kò lágbólé ká lọ sin wọn sórí tẹ́ ìgbà yẹn ni ó jẹ́ pẹ́ ẹ̀sẹ̀ lọ bí àpèjúwe wọn ní títì fẹ́ jẹ́ etí orí tẹ́ wà tẹ́lẹ̀ ẹni tó bá ní òkú ń bẹ tó sì da òkú tiẹ̀ máa ń bi tọ́ wà wọ́n lè lọ wú kó wọ́n gbé síbòmí kó má jẹ́ pé ẹ̀rọ katakata inú wọn fi wá máa wú àwọn òkú jáde ẹni tí ó bá ti jẹ́ para rẹ̀ pòórá tàbá ti torí eléyìí tá a lọ wó òkú jáde kò sí tó burú ń bẹ àmọ́ wá lọ wú òkú ọlọ́wú dàrí ló kọ pé nǹkan kan bẹ lára rẹ̀ ẹ̀yà ara rẹ̀ kan bẹ tẹ́ fẹ́ lò òun gẹ́gẹ́ bí èròjà mẹ́kò tẹ́fẹ́ fi tómátò sí ọ̀daràn tẹ́rì kí ní àwùjọ míì àwọn ẹlòmíì wà lọ máa wú sáré yóò ló ń fẹ́ lọ gérí òkú òmíì àwọn fẹ́ lu ẹ̀dọ̀ òkú ó lè ọ̀daràn ọwọ́ ni ẹ nítorí pé ǹjẹ́ nǹkan sọ yẹn nǹkan sọ nítorí pé òkú kan ṣe bó ti parí wọ́n ní it's just a waste product pé dọ̀tí lásán ni ìdọ̀tí ó ṣe é lo ti bàbá ẹ̀ sẹ́wọ̀n pé dọ̀tí bàbá rẹ̀ fa ó yẹ kó lo ti mọ́mì rẹ ebi dọ̀tí ni àbí òjẹ́ bẹ́ẹ̀ òkè tí wọn náà bá ku àwọn ọ̀daràn ẹgbẹ́ rẹ tẹ́ǹtọ́ ń sógun òfò kọ́ sọ fún ọ pé tó o bá kú kó glory rẹ akaramakumọlọ agbogbo ẹni tó bá gbá mọ yẹ kó wọn fi jọ fún èèyàn ọlọ́nkpali bóyá ń bẹ láàyè àbó ti kú nǹkan kan nínú ntọ́ wà lára èèyàn kò sínú ntọ́ lọ́wọ́ bá gbà kíkẹ́ máa fi sògùn òfò ògùn àdánù ògùn yẹn òfò náà ó fi ṣèkàn àdánù náà ó fi rí kini kini tí ń bẹ ní oògùn òfò tó a jẹ́ pé ẹ̀yà èèyàn lẹ́ẹ̀ máa lò ẹ̀yà ara èèyàn lẹ́ẹ̀ máa lò wọ́n á pè ọ́ lọ́daràn ta ni wọ́n ń pè lọ́daràn ká ní jọ́ tí wọ́n tó ń gé orí èèyàn ọ̀bùjọ́ daràn grade one. akramakumullah kọ̀tọ́ kọ̀tọ̀nà bí ti ó kéré ma ìsìláàmù tún á sọ pé ẹ lórí ìsìláàmù kọ̀ fún wa láti kọ́ mọ́sálásí lórí sàárè sàárè ìtani ọba jẹ́ táwa máa kọ́ mọ́sálásí lé lórí òun gẹ́gẹ́ bí ìtani ìsìláàmù dínà kásẹ̀ bọ́ sọ́lọ̀ torí ẹ̀ tí mọ́sálásí kan bá wá wà tí wọ́n kọ́ lórí sàárè sàárè ti ṣáájú wà kó tó di pa kọ́ mọ́sálásí lé lórí òfin ọlọ́run ọba sọ pé a gbọ́dọ̀ wù mọ́sálásí kẹ́ ẹ lè má bi tó léwu dé a gbọ́dọ̀ wù mọ́sálásí mọ́sálásí ló ti síwájú wà kótó di pa lọ sìnkú sínú rẹ̀ ọ̀ràn àyàn ni pé ká gbé òkú yẹn kó nù rẹ̀ torí mọ́sálásí ló síwájú ẹ̀ ètò bá síwájú ní ọ̀sẹ̀ kù. akramakumullah nínú nǹkan tí islam tún kọ̀ fún wa táwọn fi mọ̀ pé islam lọ́nà ọlẹ́ nìkan gbọ́dọ̀ kú o ká máa wá sun àsunhu ká máa pariwo ká máa pé kí gbogbo ara yọ bá wa pè lóhùn àrò torí yín bá wú ó yọ náà tiẹ̀ jẹ́ gbọ́ ta ni ọ gbọ́ gbọ́ kìnnì akramakumullah ìṣesí àwọn káfìrì nù islam kọ̀ fún wa islam ó tún ní ẹ gbọ́dọ̀ ti torí pé kùkú fún yín o ẹ máa wá ya sọmọra yín lọ́rùn islam ó lẹ gbọ́dọ̀ ti torí pé fún yín o kẹ ẹ máa yára yín ní abẹ́fẹ́lẹ́ kẹ ẹ máa síra yín lábàrá kẹ ẹ máa gbéra yín dálẹ̀ nítorí pé kùkú fún yín kẹ ẹ sọ irun orí yín di wúruwúru àbí kẹ ẹ lọ fárí kọ́ máa dán pàǹdàrán nítorí pé fún yín islam lẹ gbọ́dọ̀ dán o islam lẹ gbọ́dọ̀ dán o àmọ́ tẹ bá kéde lágbájá kú pẹ́yà kẹ́ni tó gbọ́ kó lè bá kópa nínú sọ̀látùl jànáza kò sí nǹkan tó burú mbẹ́. àmọ́ kó wá jẹ́ pé a máa wá pariwo ká gbogbo ara yé ká gbogbo ayé orí rédíò orí tẹlifíṣàn a máa tẹ pépà ká obituari obituari obituari ìṣesí àwọn ayé ojú dúdú ní Islam ọ̀farama bóun ni wọ́n máa ń ṣe láyé ojú dúdú wọ́n wù ọjọ́ ọjà ibẹ̀ wà lẹ́nìkan ti lọ sọ́ra rẹ̀ sí òhò sẹ́wọ̀n kí tíyẹn bá ti wẹ̀wù dọ́jà tí gbogbo wa sì rí bó ṣe wọjà tí ọ̀wá pẹ́ tí ó dìnnà lọ́ba bẹ̀rẹ̀ sí ní bọ́ sọ kúò lọ́rùn ó sì torí kù ọbọ̀ tọrùn kúò ọbọ̀ ti dín kúò ah, gbogbo yẹn máa wọ kékeré tẹ̀lé kójú má rí bí o wọ́n bá sì ti wọ́n bá torí sí sọ̀rọ̀ onílàákà yìí wọ́n rí kọfẹ́ pàkíyèsí wọn lọ sídìí nǹkan kan tó pàtàkì ni àmọ́ ń fẹ́ kó ní kálukú tẹ́tí gbọ́ ni ló fi fi ìṣèwèrè ló fi fi bẹ̀rẹ̀ yọ pariwo lóhùn rárá pé lágbájá kú o gbogbo wa dákẹ́ rọ́rọ́ ìṣesí ayé ojú dúdú nù anabi muhammed sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti máa kéde pé èèyàn kú gbàrú ọ̀nà báyìí nínú ti islam tó tún ṣe léèwọ̀ fún wa tá a gbọ́dọ̀ jìnnà sí ó là gbọ́dọ̀ jẹ wéèlì a fún yàn ló wéèlì kó náà ò lè bàjẹ́ a ṣiṣẹ́ níbi gbogbo tí a ti ń fi owó èlé ṣiṣẹ́ ìsìláàmù tún fi yé wa tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ bá gbà ẹ̀yẹn sàjẹ́wò ìléwò ìparun ọba dúkìá yín ìsìn ṣẹlẹ̀ gbogbo wa náà rí owó èlé gbígbà ó ń kó bó léde ẹ rí i pé nàìjíríà as a country wọ́n ti kọ́ owó èlé tó kọjá sísọ ní pàápàá jùlọ pẹ̀lú coronavirus tó ṣẹlẹ̀ yìí ètò owó orílẹ̀-èdè yìí ó dẹnukọlẹ̀ gẹ́gẹ́ bíi tàwọn orílẹ̀-èdè míì gbèsè tí ń wọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ fi tá a yẹ sí ní tí wọ́n tún ti lọ jẹ gbèsè tó ju gbogbo gbèsè tí ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ lọ tó bá jẹ́ pé a jẹ gbèsè tá à ní san èlé lórí ẹ̀ kò bá sẹ́pẹ́rẹ́ èlé orí rẹ̀ ń gan ó tó da orílẹ̀-èdè nù ọlọ́run má da orílẹ̀-èdè wa nù torí ẹ̀ owó èlé ìsìláàmù ń pèlè wọ̀ tó bá wù ọkọ̀ gbọ́ tó bá wù ọkọ̀ gbà tó ọ̀bà gbọ́ tó ọ̀bà gbà ìwọ náà lọ dàrú ara rẹ nígbà tẹ́ni kùn ní bọ́ dàrú Islam ó tún ní ẹ gbọ́dọ̀ ṣe káràkátà kan o eléyìí tó bá ṣe kó sókùnkùn ewu bá sì ń bẹ̀m̀bẹ̀ gbogbo káràkátà tó bá sókùnkùn tewu bá ń bẹ́ńbẹ́ ọjọ́ òkun islam ọgbà kọ́ ra ọjọ́ òkun islam ọgbà kọ́ ta gbogbo ọjà tó bá rà gbogbo ọjà tó bá tà tó bá ti léwu nú islam ló gbọ́dọ̀ ṣe wọ́n ní ra tẹlifíṣàn yìí ẹgbẹ̀rún márùn márùn ni gbogbo tó bá ti wọ ọkọ rà ṣùgbọ́n no testing ọjọ́ òkun ni ẹ o islam ọgbà kọ́ ra ìwọ́tọ̀ dáná ọjọ́ islam ò gbà kó tà bẹ́ẹ̀ni ẹni tó sọ fún ẹ tó ní mọ́tò òun tó sọnù ẹni tó bá fẹ́ rà kó yọjú ẹ̀yin náà gbọ́ mọ́tò òun tó sọnù ẹni tó bá fẹ́ rà kó yọjú pé ṣé mọ́tò jíìpù yẹn oníbẹ̀ẹ́ni èló lẹ́tà wọ́n bá ní tó bá ti san five million ẹ̀ta fún mi three point five ó sì ló ń gbà lọ́ba ń kówó kalẹ̀ ó dájú pọ̀ gọ̀bàjẹ́ nítorí pé wù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a rí àbá àní rí ẹ rí iná kẹ́ tó máa dà nítorí pé ọjà eléyìí ẹ sọjọ òkùnkùn torí pé ọmọ àmì wù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ó ṣeéṣe kárí ó sì ṣeéṣe kámárì ìsìláàmù ní gbogbo ọjà tá a bá ti rà tó bá ti jẹ́ pé ọjà òkùnkùn ni tẹ́wù bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ rà o ẹ sì gbọ́dọ̀ ta ẹ̀yin tẹ́ ń ta bọ́ sí kọ̀rọ̀kọ̀ yẹ̀ wa ra ìdí bọ́síkọ̀rọ̀ lódìndí a àti màpẹ́tẹ́ yẹn ọba ara bọ́ sí yẹn lódìndí rẹ̀ wọn ò ní tupalẹ̀ fún ọ ọ̀rà nígbà tó pe pé ọ̀já àgbà wọn ti dé nígbà ọba rà tán tẹ́ bá wà lọ já ọ̀já àgbà ara rẹ̀ tẹ́ bá wà tu tó o pàdé tó o ọ̀dà pàdé so táàtọ̀ ọba mú ni Islam lọ gbọdọ̀ ni ewu pípé kẹ́ ẹ rà ìsìláàmù sì gbà pípé kẹ́ ẹ tà ẹ gbogbo rere ní bẹ́ẹ̀nu eléyìí torí pé ìsìláàmù kò fẹ́ kó dẹni tí ọwọ́ àtòrí kọ́ tó máa sunkún pé nǹkan ṣe mí tó ní rẹ́ni bọ́ dárò islam ó tún kọ fún wa níbi ká ta ọjà tó ní ẹ̀sán jẹ nínú ẹ má ta àwọn èèyàn jẹ o ẹ má ta àwọn èèyàn jẹ nítorí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn bọ́jà jẹ fẹ́ tàbá ṣe rí gẹ́lẹ́ òun náà ní kẹ́ sọ fáwọn èèyàn ẹ má parọ́ fún wa bí ẹni tó ń ta ẹ̀rúnrún gàrí fún wa ẹ̀rúnrún pákó fún wa ló kọ gàrí lẹ́yìn pé ń tàn wá jẹnu so irú rẹ̀ sì pọ̀ ní nàìjà kọ́lọ́ yẹn lẹ́dàá kọ́ sànù wa nínú tí islam tún kọ̀ fún wa tá a fi mọ̀ pé islam lọ́nà ọlọ́ ẹ̀ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ torí kọ́lọ́ ń ṣe jíjẹ ẹ̀jẹ̀ léwu ẹ̀ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ẹ̀yin sẹ́ ń pẹ́ ẹran ta wọ́n ní káwọn èèyàn gbé báàfù wa tí wọ́n fi máa gba àwọn ẹ̀jẹ̀ màálù tẹ́ bá ń ka báàbù kan àpò méjì àbọ̀ owó yun haram ní lábẹ́ òfin ọlọ́run nítorí pé ọlọ́run bá ṣe ká jẹ́jẹ́ léèwọ̀ torí rẹ̀ ká ta ẹ̀jẹ̀ náà kọ́ èèwọ̀ ni bákan náà ká máa tọ́tí ìsìláàmù tún ṣe léèwọ̀ nítorí pé ọlọ́run bá ṣe ọtí mímu léèwọ̀ gbogbo ntọ́lọ́run bá ṣe léèwọ̀ owó rẹ̀ náà kọ́ èèwọ̀ ni anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní inna Allaha idha harrama shay'an harrama thamanahu ọlọ́run ẹlẹ́dàá wa tó bá ti lè ṣe nǹkan kan lé ìwọ̀ owó rẹ̀ náà máa ń jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni èèwọ̀ ni kàtà èèwọ̀ ni kàrà gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣe fi kọ́ wa kí wá àwọn nǹkan yìí lásán gbogbo ntí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ti ṣe léèwọ̀ títà rẹ̀ rírà rẹ̀ náà ńkọ́ èèwọ̀ náà ni ó jẹ́ Islam ó tún kọ́ fún wa láti jẹ́ ẹni tó ṣe pé ó máa kún ọjà tí wọ́n fẹ́ tà ló kọ pé wọn náà nà àmọ́ ọ̀fẹ́ rà ọkàn fẹ́ fi kó bẹ́ẹ̀ ni tí ọba rà ni bí ká kí wọ́n fẹ́ ta mọ́tò kan ọwọ́ àti rẹ́ni tó fẹ́ rà lóòótọ́ ó ti rìn súnmọ́ mọ́tò ìwọ ọ̀fẹ́ rà o akóbá ni abatẹnijẹ́ ni wọ wọn náà wá súnmọ́ wọn pé ṣé mọ́tò eléyìí ni wọ́n ná ni aláàjì ẹ̀ ta fèmí ó rí i pé wọ́n ná ní mílíọ̀n kan wọ́n á ní èmi rà mílíọ̀n mẹ́ta à bàbá yìí wà ní ọ̀rọ̀ mílíọ̀n mẹ́ta kọ́lì yẹn ọ̀rọ̀ mọ́tò tá a ń sọ mílíọ̀n méje mọ́tò tó yẹ pé wọn ò bá ta mílíọ̀n kan àbọ̀ ìwọ́tọ̀ wa fẹ́ rà dòdòdò pàtó ti rí gírámà tó tẹ̀lẹ̀ yìí ẹnìkan ná mílíọ̀n mẹ́ta bàbá onímọ́tò ní mílíọ̀n méje ni tọmọ pé wọn náà ní tó sọ pé ọ̀dà tẹ bá ta fún mi mílíọ̀n márùn-ún ń so wọ́n ti fi nínà ọjà lé wọ́n ti kó bọ̀ ìsìláàmù là gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ ṣe bákan náà ìsìláàmù ní ọjà tẹ́ fẹ́ tà fún yàn tí àlébù kan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ gbé pamọ́ o ẹ fi hàn ẹjọ́ rajà ẹ jẹ́ kó mọ̀ kó tàlébù tàlébù rẹ̀ àbí kó ti torí àlébù yẹn kó pàtì àbí kó ti torí àlébù yẹn kó pàtì ìsìláàmù tún sọ pé ntẹ́ ẹ̀ bá ní ẹ gbọ́dọ̀ ta o ọjà tẹ́ ẹ̀ ní ẹ gbọ́dọ̀ ta o ọjà ọlọjà ọjà ọlọ́jà lọ ń gbàtà iye tó ọba ta kó jíṣẹ́ fún wa ni òkè sówó rẹ o owó olówó tó lọjà ni kó wọ ọjà rẹ fún tọ́ba wù láti bùn ọ ní kankan mẹ́ eléyìí ni ọjà tiẹ̀ bákan náà Islam ni ọjà tẹ nígan àmọ́ kò tí tẹ̀yìn lọ́wọ́ ẹ gbọdọ ta pé ká pé ẹ̀yin ní ìsìn yìí báyìí ẹ̀ ń ta bàtà ẹ ti wá ọ̀dà fún bàtà yẹn ẹ ti sanwó rẹ. pàtà wa ń bọ̀ ó ti dódò ọba lẹni tí ọ̀rà bá dé ọjọ́ òtí ẹ̀yin lọ́wọ́ o ànábìlẹ̀ gbọ́dọ̀ ta tó ń ti kódò ọba lọ́wọ́ ẹjẹ́ ó dọ́dọ̀ yín náà tọ́ba dọ́dọ̀ yín ìgbà náà lẹ́tọ́ lè ta ẹ wò fi ọlọ́run ti dáa tó ó lè wà lódò ọba lóòótọ́ kọ́nà kádàrá pé kò ní tẹ̀yìn lọ́wọ́ kọjá pé ibi tó pòórá sí ó lè wà lódò ọba lóòótọ́ kọjá pé àwọn olè tí ó kó oníjọ́ tayọ ọbẹ̀ tí wọ́n fi jí lọ ẹjọ́ tẹ̀yìn lọ́wọ́ náà kẹ́ ta òfin ọlọ́run ọba ni. bákan náà ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ gba ọjà tà ya yín lọ́wọ́ ẹ sì gbọ́dọ̀ gba ọjà yín lọ́wọ́ ẹni tó bá fẹ́ rajà ẹjọ́ rà ẹni tó fẹ́ tà. ìsìláàmù ẹ gbọ́dọ̀ ná ọjà bá ti ti gbogbo àwọn nǹkan wọ̀nyí ó pípé islam ń lọ náà á tún tẹ̀síwájú lọ́jọ́ mi. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ذلك ọdún hijira kalẹ́ndà omi tún ti dàrẹ báyìí hijira fourteen forty two lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tó kúrò ní Mẹ́kà tó gbé ẹ̀sìn Ọlọ́run ọba sá kúrò láwùjọ ibi tí wọ́n ti jẹ́ orí lọ sí Madina ibi tí wọ́n bá ti gbà láàyè láàrin àwọn ẹrú Ọlọ́run tó ṣe gbogbo ìpalẹ̀mọ́ tó yẹ kéèyàn láti tẹ́wọ́ gba ànábì sallallahu alaihi wa sallam àtàwọn èèyàn rẹ̀ òun náà ni wọ́n ti ṣe kalẹ̀ di ànábì kó tó débẹ̀ àwọn al-ansar ọjọ́ ń bí àná ó ti pé ọdún ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún mẹ́rin àti méjìlélógójì báyìí eléyìí tó bẹ̀rẹ̀ láti àná ọdún hijira tuntun yìí báyìí tí í ṣe kàlẹ́ndà tuntun tó bẹ̀rẹ̀ yìí òun náà ló yẹ ká máa ṣírò mélòó lọ́jọ́ orí wa ti jẹ́ báyìí ọmọ ọdún mélòó gan ni wa ó yẹ kó ní kálukú wa kó ṣe àyẹ̀wò fínífíní nineteen nineteen twenty twenty tí kálukú sọ pé wọ́n bí òun kò dáa tó ó yẹ ká mọ̀ fourteen kín ni wọ́n bí wa thirteen kín ni wọ́n bí wa thirteen kín ni wọ́n bí wa ìyẹn ni wọ́n bá ti bí tọ́jú orí rẹ̀ ti lé lógójì thirteen kìíní kan ni wọ́n bí wọ̀ bí àwọn ọmọ nineteen kìíní kan nineteen kìíní kan so ẹni tó bá yẹ kó wá bí òun tiẹ̀ ọdún rẹ̀ ò tí ju méjìlélógójì lọ fourteen kìíní kan ó yẹ ká mọ̀ èyí tó túmọ̀ sí pé púpọ̀ nínú wa iná láti dàgbà ju bá a ṣe ń pera wa lọ ọjọ́ orí wa lé sí ní tàǹfìrò fúnra wa nítorí pé ọdún kàlẹ́ndà Gregorian àti ẹ̀rí yẹn January February yẹn òhun ọjọ́ rẹ̀ ọ̀pọ̀ ju ọjọ́ kàlẹ́ndà ti òṣùpá lọ kàlẹ́ndà tòrùn ọ̀pọ̀ lọ́jọ́ ju kàlẹ́ndà tòṣùpá lọ torí kàlẹ́ndà tòṣùpá bọ́jọ́ rẹ bá pọ̀ kì í lọ tọba bá dín ajẹmọ́kàndínlọ́gbọ̀n kàlẹ́ndà tòrùn tó jẹ́ gírígóríà ọjọ́ rẹ̀ a máa jẹ́ ọgbọ̀n a sì máa je. mọ́kànlélọ́gbọ̀n ẹyọ kan nínú rẹ̀ òun náà ní máa jẹ́ méjìdín ètò túmọ̀ sí pé ọjọ́ rẹ̀ máa lé sí ọjọ́ kàlẹ́ndà ti òṣùpá torí ẹ̀ ńlẹ́sẹ̀ rí i pé tẹ́ ń bá ń wò sí ti Gregoria àsìkò tí kàlẹ́ndà ti tán sí kò sí oṣù láti bí ọdún mẹ́ta síra wọn pẹ̀lú kàlẹ́ndà ti Gregoria lọ́dún yìí nìsín kàlẹ́ndà hijra fourteen forty one ó ní oṣù August omi tún bẹ̀rẹ̀ lóṣù August ẹ̀yẹ́ máa wo dábàá tún fi rọ́dún mẹ́ta míì ẹ rí i pé kò ní jóṣù August má nítorí àdínkù àdínkù àdínkù tó wà nínú àwọn ọjọ́ ọ osu kalenda ti hijira ètò túmọ̀ sí pé ńgbà bá kójọ tó bá kójọ kò ní í tì lọ títí tó ti rí tó ti lálékún ọdún kan ìyẹn ni pé tí wọ́n bá pera rẹ lọ́wọ́ ọgbọ̀n ọdún látàrí Gregorian kalenda tó ń wò tábà wo hijiri kalenda á ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n ni ọ ọlọ́run ti bùn ọ lọ́jọ́ tó pọ̀ ju iye tó rò pé ti fún ọ lọ ó ti dàgbà ju iye tó ń pera rẹ lọ so eléyìí jẹ́ ti calendar hijira. Ona náà ló yẹ ká máa fi dágbà fúnra wa gbogbo àdéhùn tá a bá ṣe òun náà yẹ ká fi sínú ìsẹ̀mí ayé wa kó má jẹ́ pé wọ́n máa bi wá léèrè pé àjọ sà kí ni kàlẹ́ndà hijira sọ lónìí ká máa pé ó dìgbà tí mo bá yẹ̀ wò gẹ́gẹ́ bí gbogbo wa ṣe ń ṣe nìyí wọn ò sì ní bi wá léèrè kí ni kàlẹ́ndà Gregorian sọ àti kóṣù wo la wà kálukú yóò máa sáná lórí rẹ níbi ìsáná tí ó ti mú jáde lẹ́ẹ̀kan náà ó sì pera rẹ̀ mùsùlùmí ọ̀wá kàti ìsìláàmù kùn débi bí ọ̀pọ̀lọpọ̀ tó máa bi wọ́n léèrè àwọn orúkọ àwọn oṣù kàlẹ́ndà ìra ìgan ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ló fẹ́ fi ṣe yóò pé ńgbà tó wọ́n fẹ́ tẹ̀lé mọ́mù táwọn ń ṣèdánwò fún subhanallah àbí tó sì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ akamakumọ́lá á rí i pé hijira yìí tọdún yìí gẹ́gẹ́ bó ti ṣe bẹ̀rẹ̀ tá a kó nínú ijọ́ kejì ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀sọ̀ yáàmù àtinúwá nínú oṣù almuharram ìtòlùpá nàbí sallallahu alaihi wasallam sọ pé sòyàmù tọlọ́lá jù láyé yìí lẹ́yìn tí Ramadan onáìlè tí yẹn bá ṣe ní oṣù táwa yìí oṣù almuharram tonti pé lakọọlẹ wọn ni wọn ọ̀rọ̀ akọọlẹ pa nàbí náà ṣe ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yìí pé ọ̀rọ̀ tó sọ ọsà gbàǹtó ṣe torí pé ọ̀rọ̀ tó sọ kárí ẹni tó bá fẹ́ ṣe kó ṣe ọlọ́lá wàyí o tó o bá wà lè ṣe kankan aṣúra àti tasuwa ó wà ní oṣù yìí tásùá ọjọ́ kẹsàn-án oṣù aṣúra ọjọ́ kẹwàá oṣù eléyìí nàbẹ máa fi pèsè ọdún kan rẹ fún yàn tásùá àtọ́dún yìí ọjọ kẹsàn-án oṣù yọ bọ́ sí ọjọ́ júmọ́ àti ń bọ̀ nígbà tí aṣúra tí ó bọ́ sí ọjọ́ asẹ́f ti ń sátidé sí pé ẹjẹ́ amúra kásì lánìyàn rẹ̀ kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa kó ṣe ní rọrùn fún wa. nínú àṣìṣe eléyìí tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nígbà tó ń bá rí i pé kàlẹ́ndà hijira fẹ́ tán òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọjọ́ tó kẹ́yìn kàlẹ́ndà hijira yẹn wọ́n ara wọn fi ṣàdúrà mọ́jú àwọn fi ṣàdúrà mọ́jú kó lè bàjẹ́ pé àwọn mú sáà sáà tuntun lọ́dún tuntun gbogbo eléyìí tó ń bẹ nínú nǹkan tí àwọn mùsùlùmí fi ń kọ́sí àwọn kèfèrí ó fi jẹ́ pé ńgbà tí Gregorian calendar bá fẹ́ parí tí January fẹ́ bẹ̀rẹ̀ ẹ rí i pé òrùjọ December tó parí hùn ẹ rí i pé wọ́n fi ṣàìsùn dilẹ̀ mání ẹni tí wọ́n máa fi ṣe wèrè ẹni tí wọ́n máa fi ṣàdúrà ẹni tí wọ́n máa fi fò ẹni tí wọ́n máa fi bẹ́ẹ̀. Islam ò gbà gbogbo eléyìí rubbish and nonsense lásán kò sí nínú ẹ̀sìn wa kíkẹ́ wọn á sọ pé jọ́kàn parí kàlẹ́ndà kọ́mọ wa ṣàdúrà àmọ́jú kí ni jẹ́ kàlẹ́ndà ń gan láyé ànábì sallallahu alayhi wa sallam kò sí gbogbo ìdúrà kàlẹ́ndà ẹ̀gàn sí lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí láyé Umar radiyallahu anhu olóró onú pé ọyẹ ká ní nǹkan kan tá a fi máa kọ déètì tí máa ń ṣẹlẹ̀ gbàtà àgbè sọ́tún tán gbé sósì kí la fẹ́ máa lò fún kàlẹ́ndà bẹ́ẹ̀ ńlọ́wọ́ adé alábà ká lo hijira ànábì sallallahu alayhi wa sallam láti Mákà wá sí Madina ẹ wò gbàtà ànábì ti kú ẹ wò gbàtà tó bẹ̀rẹ̀ sí lo kàlẹ́ndà tàbí àwọn sọ pé ah, ànábì náà ṣerú ẹ ńbọ ló ti ṣe torí akramakumullah kò sí lábẹ́ òfin ọlọ́run táwọn pé a máa ṣe ṣègùn fáàrù kàlẹ́ndà ah, ẹ rí i pé kọ́dà tó ń ti padà dálẹ̀ yìí tí yẹn bá ti fi ọ́ dáràn ẹ rí i pé àwọn mùsùlùmí ọ̀kẹ́sìn wọn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé kàlẹ́ndà mi ti bẹ̀rẹ̀ yàtọ̀ sí january february nígbà tí december fẹ́ parí wọ́n tún kéde láwọn mọ́ṣáláṣí pé a ṣe tajud wọ́n ṣe máa pe tajud kí ni jẹ́ tajud tajud àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n làwọn tajud àṣemájú wọ́n tún lè pé tó bá yẹ pé tó ọ̀làrúbá ní december january ọba jẹ́ wọ́n ní à àlàrúbó ń kọ́kọ́rọ́ ni ẹ̀ èwo la alágàdàgodo so ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ní ìtumọ̀ ọmọ pé nǹkan kan ti ẹ̀ ṣẹlẹ̀ àbá àwọn tó ṣe pé àwọn fẹ́ básìkò jẹ́ wọ́n kàn lè lọ sí stadium kí wọ́n nítọ̀ àwọn fẹ́ fi máàkì ọjọ́ kìíní hijira bàbá lè máàmù náà wàá dùn gbogbo àwọn èèyàn náà wàá dùn àwọn ọmọ sùkúlù àwọn ọmọ ilé kí wọ́n á máa máàkì wájú rẹ̀ ah irọ́ burúkú irọ́ burúkú á máa tà níbi tóòtò burúkú bá wà kọlọ́lọ́ ti bẹ̀yìn àní lójú ayé ànábì kò sí kàlẹ́ndà kò sí rárá à ń kàn ń kà á kún nítorí pé ìyẹn jẹ́ ẹlẹ́sìn káwọn náà má ní nǹkan kan tí wọ́n fi máa sàmì àbùrọ̀ máa lo tàwọn kèfèrí kàlẹ́ndà hijira ti wa kò wá túmọ̀ sí pé tó bá ti dijọ́ fún wọn fún wa ń sinmi pé torí wọn fún wọn sinmi fourth january náà kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fi ṣe à ń ṣiṣẹ́ lójoojúmọ́ gan ibi ń pa wá nítorí wọn ní ká lọ jókòó kalẹ̀ pé ẹ fi máàkì kínní adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ń bì í kò túmọ̀ sí kíkà máa fún wa ń sè ní january náà o kò túmọ̀ sí gbogbo ojoojúmọ́ ní kálukọ́ máa lọ bí sẹ́ akramakumullah bẹ́ẹ̀ náà ni a rí i pé ẹlòmíì yóò tún ṣe suyam níjọ́ kínní wípé torí mo fẹ́ mo fẹ́ gbari lọ́dún yìí ok <laughs> ṣe aburú lọ gbà tẹ́lẹ̀ ni kékuku ṣe aburú lọ ń gbà tẹ́lẹ̀ náà máa dúpẹ́ fọlọ́ inú rẹ̀ náà tún ni inú àwọn àṣìṣe àwọn yóò máa lọ bára wọn tọ̀ nítorí wọn lọ fẹ́ sẹ́yìn o ẹ̀ bá mọ̀ fún bá sẹ̀yìn ẹ̀ foríjì mi o ẹ dákun ẹ forí ní àmọ́ bá tún sẹ́mi mọ́ ọ́ ẹ gbọ́rọ̀ ojoojúmọ́ náà lọ́mọ tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀ ń tọ́ ọ̀sẹ̀ ṣé bọ́lọ̀ ń lọ lọ ọ́ láà lóbi rí pé kàlẹ́ndà ìdíra kan fẹ́ tán tó bá ti pọ́ láti inú Ramadan náà ńkọ́ ojoojúmọ́ ẹni bá dákun foríjì mi yá fèmí o àyìnbá ló ti ń ṣe bẹ́ẹ̀ sí ọ dákun foríjì mi yá fèmí o kì í wá sí pé fi sí parí pé tọ mi o mi o àdáda ọ̀tà kò fi ọlọ́run ọba wa. wáyé o ẹja wa kẹ́kọ̀ọ́ kan lára kàlẹ́ndà kan tán kàlẹ́ndà mi bẹ̀rẹ̀ wípé àwa náà bá ṣe tánjọ́ kan nù. nítorí pé ilé ayé tẹ rí ìké ṣe tẹ nìkan. àna alánà làwa náà débẹ̀ tí wọ́n ń kí àwọn bàbá wa kú ewu tí kí àwọn ìyá wa kú oríire. kọ̀mọ̀sọ́mọdé máa ń nu wa báyìí. àwa náà mà ti dàgbà ọ̀pọ̀lọpọ̀ ti di bàbá ọ̀pọ̀lọpọ̀ ti di màmá. sẹ́ẹ̀ pé à ń sún jojúmọ́ ni wọ́n ń sún wa wọ́n ń sún wa wọ́n ń sún wa má kú wọ́n ní gbogbo ojoojúmọ́ tilẹ̀ rẹ̀ bá ti má kẹ́ẹ̀mọ́ kí wọ́n ti sún wa má sàárè torí pé àná ti di àyọkúrò ó dàbí ìgbà tí wọ́n sọ pé ó rìn ní ọdún mẹ́wàá ni ẹ mọ̀ kó ojoojúmọ́ tilẹ̀ rẹ̀ bá ti má òun súnmọ́ fi tàn lọ́nu ọdún mẹ́wàá ni ó kò yóò pè so bẹ́ẹ̀ náà ni àyè sí ọmọ bíi ilé iṣẹ́ la wà ibi tá à ń lọ gangan ó ń lọ kìyàm kí ni tá à wá ń ṣe é lẹ̀ dé dada dáadáa gbà níbi tá à ń lọ eléyìí nìpèníjà eléyìí tó ní agbára ju ti ń bẹ wájú tó lórí tẹlẹmù wa ẹmẹjẹ á sún gbàgbéra ẹmẹjẹ á máa sanra wa jẹ ẹmẹjẹ á máa yọ ayọpọrọ lórí pé mo ń sẹgbẹ rẹ ni èmi á máa sọ ọmọdé ni tí bẹnu rọ bàbá rẹ ni mo á sẹgbẹ ìyá rẹ. àwa la máa sọ bẹ́ẹ̀ lórí irọ́ àní mọ ẹ gbogbo ẹ gbogbo ẹ náà á kù bá a ń dàgbà sí i là ń súnmọ́ sàárè ẹni tọ́lọ́ ń bá kọ́ pẹ́ mi rè ó gun nù wa ọjọ́ ayé ti ń dínkù nìyẹn nítorí ti lọ kò ṣe dá padà mọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti tún àárín wa àtọ́lọ́wọ̀n ọbẹ̀ ẹlẹ́dàá wa sí ẹ jẹ́ pé á kùnjọ kan ìwọ̀nba ń sọ lọ ṣùgbọ́n bò láti wá ṣiṣẹ́ táàfin ní ńlá nígbà tá a bá déwájú ẹlẹ́dàá wa tó bá dijọ́ àwọn dáadáa míì ta tún fojú sùn ẹjá mi àwọ̀ dá sí i kọ́dà kó ṣe bá àrí ṣe aláàánú lọ́n torí pé àníyàn ta ni pé inṣàlá tàbá ráǹfààní rẹ̀ á ṣe ọlọ́run tó fún aládàá rẹ̀ ẹjá dín àìdá wa kù tó yẹ ni ká sá fún pátápátá gbogbo wa burúkú gbogbo wa pálapàla rádaràda torí pé ọlọ́run sọ pé balil insanu ala nafsihi basira èèyàn tẹ́ ẹ tiẹ̀ rí yẹn òǹgá ríran síra rẹ̀ ojú rẹ̀ ọ̀fọ́ síra rẹ̀ àmọ́ bí táǹtì ń ṣe ń tí ọ̀dà oníkálukú wa lọ́mọ ẹjẹ ajáwọ́ ń bẹ̀ àwa lè gbára pamọ́ títí ká gbára pamọ́ sọ́lọ̀ ọlọ́run rí wa ẹjẹ atọrọ àforíjì lónìí kó tó dọ̀la orí àwa nìkan ládàra wa rí nínú sàárì wa àwa nìkan ní àkùkùsẹ́ wa nígbà tá a bá dénú sàárì gbogbo àwọn arọ gbogbo àwọn ẹtàn jẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn fàdí rẹ àwọn tiẹ gbogbo àwọn olórí ibú gbogbo tí ń ba tiẹ jẹ ò ní rí wọn mọ́ ó ti di tiẹ nìkan

báyà hijira kan kàlẹ́ndà rẹ̀ ń bẹ àbọ̀mí ti bẹ̀rẹ̀ ó náà ní ká pọ̀ ní mímọ́ àti àsọ̀láàtì fọ́gà wa anabi tiwa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí sísè àsọ̀láàtì fún ọ̀n bẹ nínú dáadáa téèyàn máa ṣe téèyàn máa fi rí dáadáa gbà lọ́dọ̀ lọ pàápàá jùlọ tó bá ti pé àsọ̀láàtì tánàbì fi kọ́ wa gangan náà ló ń ṣe kì í sàdáadáa lẹ̀ sallahumma salli ala muhammadin wa ala ali muhammad ma sallaita ala ibrahim wa ala ali ibrahim. إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الفرد الصمد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها, وأولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله